صلوا على النبي الكريم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلوا على النبي مصطفى صلى الله عليه وسلم ẹ jẹ́ kí a wọlé sínú ilé ìjọsìn ọlọ́run ọba tí ó kó wa lórí ilẹ̀ nígbà tí a rò ọba tí ó kó wa padà sọ́dọ̀ ara rẹ̀ nígbà tá a fẹ̀mí sí ẹ jẹ́ ká wọlé sínú ilé ìjọsìn náà ká wá àyè láti jókòó ká wá tẹ́ etí wa sílẹ̀ láti fi gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba wa náà gẹ́gẹ́ bó ṣe bá wa sọ ọ̀rọ̀ rẹ̀ bọ̀ látẹ̀yìn wa. tí ọba náà ò dákẹ́ ọ̀rọ̀ rẹ̀ ní sísọ kò sì ní dákẹ́ báyìí ni ó máa bá wa sọ títí ọjọ́ ọkú tèmi ó fi pé títí ọjọ́ ọkú ẹnì kọ̀ọ̀kan wa ó fi pé èyí tá a bá wá gbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba náà lófin èyí tá a bá gbọ́ lọ́rọ̀ ọlọ́run ọba náà láṣẹ èyí tá a bá gbọ́ lọ́rọ̀ ọlọ́run ọba náà nídàájọ́ ká máa lò ó ká sì máa tẹ̀lé bẹ́ẹ̀ òun náà ní àǹfààní tí ó jẹ́ èrè fún wa ní ìyá àti lọ́wọ́ àlùkìyà wọn kíni déètì ni èmi ní oṣù kẹfà ẹgbẹ̀rún méjì ọdún ó àti méjì on the twenty-four six year two thousand and twenty-two ọjọ́ kẹtàlélógún oṣù kọkànlá fourteen forty-three òǹkà àtọlọ́wọ̀n ọba ni.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 يا أمة محمد وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run alhamdulilayi rabbil alamin we give thanks to Allah ọba tó dá ẹ̀mí wa sí lónìí alahagba Allah who preserve our life to today ọba tó fún wa ní àlàáfíà ara Allah who grant us the vibrant earth ọba tó tún wà nídìí òdodo ọ̀rọ̀ rẹ̀. Màgbà Allah who makes us to remain on the truth. Níbi ẹ̀jọ́ sẹ́ni kò sí lọ́wọ́ ọba ò lè dáwò. Màgbà ah, from the last uh, previous Jumma service alone had the power to do anything. Tó bá ní kọ́rọ̀ rẹ̀ wí ọ láàrin ìṣẹ́jú kan sí kejì tó bá ní ó mọ̀ yìí ọmọ. Màgbà if you have the understanding of the words of Allah, within two minutes, Allah will make sure to forget anything you have in understanding about His laws. Tó bá ní mo fi ara mi mọ̀ ọ́, láàrin ìṣẹ́jú kan sí kejì, tó bá ní mo fi ara mi mọ̀ ọ́ mọ́. Allahu Akbar. Allah can make sure to know the oneness of Allah, to know about the greatness of Allah, are within it means Allah may change your heart if oh, you don't know anything about Allah anymore you become ignorant. bó o ṣe ń gbọ́ ọ̀rọ̀ mi ti ń tẹ ẹ lọ́rùn tó wá ń fara mọ́ tó ń lù ú tí ń bá ní bọ́ọ̀lù ṣe ń padà gbọ́ ní èsì kó má ti ọlọ́rùn mọ́ kó máa bínú sọ̀rọ̀ náà bọ́ọ̀lù ṣe gbọ́. Allah will make sure to act the good heart concerning the laws and you are happy when you listen to the words of your Lord, Allah may change your heart and your hate to listen to His words. Sálámà lálágbára, sálámà tẹ́ni tó péye, sálámà tó jẹ́ pé eléyìí la lè rántí la lè bẹ̀ sí. Tí gbogbo nǹkan tó tọ́ka sí yìí tí ó dùn dáǹkan náà padà fún wa. Tàbí ìṣẹ̀lẹ̀. Who can sure meet to consult, to ask. The talking with Allah, so Allah may change your affair. What do you think is our fault? Do you think it's here that we pour to pray before your Lord that will make you to regain what you have lost? Ẹ̀rù gbígbà tó gba èmi láàyè láti máa bá yín sọ̀rọ̀ rẹ̀ tó wá jẹ́ kẹ́rù rẹ̀ ó máa bá èmi náà láti máa tẹ̀lé oore ni mo rí wájú ọ̀la. Allah endowment with the knowledge. And it makes me to be here preaching to you, hearing the words of Allah. And it made me to have the fear in secret and observe the law. Allah has conferred his favor on me. lóde ìgbàgbọ́ náà yóò da fún yín. Àdébí dá ń ti ń gbọ́ ọ̀rọ̀ mi ẹ má fi bẹ́ẹ̀ lẹ̀. Ibi dá ń ti ń gbọ́ ìdájọ́ mi ẹ má jẹ́ oṣù yín ẹ̀rí ìjókòó tẹ̀ ń jókòó láti máa gbọ́ Kùránì ọ̀rọ̀ Ọlọ́run orílẹ̀ rí àwọn ẹni ọ̀dọ́. Ensure people who seek a congregation ensure always attend the Juma service when you are here listen to the words of Allah and you love it and you come Ensure remain constant to attend the Juma service I say to you you end the mercy of Allah. ẹ ráwọn ẹ̀dá tó kù lórí ilẹ̀ lónìí tí wọ́n yan kùránì lódì tí wọ́n sọ kùránì ọwọ́ wọn dọ̀tá wọn àwọn náà kọ́ ọlọ́ọ̀bá yìí náà ló ṣe wọ́n bẹ́ẹ̀. And you see the remaining people on the surface of the earth today, they make the Holy Quran as their enemy. They do not listen to the words of Allah anymore. It is not by their cleverness, it is not by their will, it is by the will of Allah on them that are them unbelievers. eléyìí ni ó mú ká mọ̀ pé orí ọlọ́run ṣe wá sí mọ̀ látùn that is the reason we should believe Allah has shown us mercy, members of Sumrat, He has conferred His favor on us. Àlọ́lọ́wọ́ ọba wa owó ọkọ̀ èrò. Ìwọ̀nba àwọn tó bá dúró lẹ́nu àlá rẹ̀ ní wò. Ìwọ̀nba wọn ló sì fẹ́ kẹ́. Alahaba. Allah does not need people assemblages only those Allah favour are the people who observe his limits in public and in secret àwọn oníwà ló lẹ́nu àlẹ́ ọlọ́run. ìwọ̀nba àwọn tó bá dúró lórí kùránì mọ́ tó jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run ọba wọn lọ̀rọ̀ lọ́dọ̀ tiwọn àṣẹ ọlọ́run ọba làṣẹ lọ́dọ̀ tiwọn ìdájọ́ táwọn bá ti rí ní kùránì ní ìdájọ́ lọ́dọ̀ tiwọn àwọn ọlọ́run bójú ewu. Who are the people that observe the limits of Allah? They are the people who stand firmly on the Holy Quran. The laws of Allah are the laws. The ways of Allah are the truth they follow. They do not transgress the limits of Allah. Those are the people that are favored by Allah. Ẹ̀yin ìjọ Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Ẹ ṣọ́ra ayé lọ́dọ̀ àwọn aládìísì. Ẹ ṣọ́ra ayé gan-an ẹ̀rí ìgbà àti àsìkò tá a wà yìí ó ti lé fún mọ́mìnì. I show sincere followers of Muhammad, beware of the honest followers, where in time of danger you believe they should know this. Ọ̀rọ̀ àwọn aládìsí, ó dàbí ìgbà tí ọlọ́kọ̀ kan gbé ọkọ̀ kalẹ̀, ó bẹ́ẹ̀ pé tíráàbù, ó wá gbèbí tó ń lọ eníkàlùkù wọn ń wọlé láwọn tá ń lọ ọbẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn aládìsí lónìí ẹ̀rí ọkọ̀ àgbà ọkọ̀ àdàmì iná wọ́n ti gbé e kalẹ̀ sí gbangba àta fáwọn èèyàn pé ẹ máa bọ̀ wá wọ̀ ọ́ àgbè níbi ẹ lọ tàbí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀. I will say the eyes follower their similitude is just like the driver of the tormentor bus. Uzziah is ready to convey people to their destination. And Uzziah, the commitment we see here now from the Addis followers, it is the one that is conveying people to empire. Come and enter so that we land you in hell. Nítorí wọ́n mú ọwọ́ kan aládìísì arákùnrin mi, ọwọ́ wọn ń ṣàǹsì nù. tí ó gbé ọkúnlẹ̀ síbi ẹ̀mí rẹ̀ ò fẹ́. Ìmọ̀ wò lọ́kọ̀. If you are the promoter of the highest followers, I tell you, you have entered one church that will lead you into heaven of Allah. Ẹ̀jẹ̀ láwọn aládìísì yìí àyà kò wọ́n púpọ̀. Ẹ̀rù ọlọ́wọ́ ọba ò bà wọ́n rárá bó ti wọ́n lè gbà. You see, the highest followers, they have the audacious mind, they do not even fear Allah at all. Ẹ̀jẹ̀ èèyàn tó láyà láti yí ìdájọ́ ọlọ́run ọba rẹ̀ padà. Wọ́n dúró lórí ìdájọ́ èèyàn lásánlásán àbíṣe lọ. Kí ni irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ń béèrè lọ́wọ́ ọlọ́run obìnrin lọ́wọ́ àbíṣe lọ? A man that has the temerity to change the words of Allah. What do you think they are asking for? I tell you it is the wrath of Allah. Allah is your real. Wọ́n sì real? Allah olúwa ló ti dùn kàn wá lò. You see, the eyes followers, they have not tasted the punishment of Allah. But I say to you, they have tasted the punishment, but Allah has not inflicted his punishment on them. Àbá kan sọ̀rọ̀. Ó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwẹ̀. Ó wá lọ àyà wa eighty seven wá. Níbi tọ́lá ti sọ pé a gbọ́dọ̀ bá àwọn aya wa sùn lọ́sàn-án àwẹ̀ ọlọ́run lè wọlé ẹ gbọ́dọ̀ náà wò wàhálà àtàkùrọ̀ wúwo ẹ gbọ́dọ̀ súnmọ́ àwọn aya yín lọ́sàn-án rẹ̀ ó ní mo ti yọ̀ǹda alẹ́ fún yín kẹ́ ẹ bá wọn lò ẹ ní lọ́sàn-án rẹ̀ tẹ́ ẹ bá ti wà nú àwẹ̀ ẹ gbọ́dọ̀ ó wà ní tílíkà òdu dàláyì ẹ rí ìdájọ́ yìí ẹnu àlá tìlẹ̀ ọlọ́run. I will see one Mala was talking about this fasting during Ramadan and in hotel chapter 2 verse 187 of the Holy Quran and it says Allah said you must not have sexual relations with your wife and the, in the day of Ramadan and it says oh, this is the limit of Allah do not transgress the limit of Allah. Àwọn àtàlọ́ ìsọ bẹ́ẹ̀ ó ní tí níkà olúdaláyì ó lẹ́nu àlà ìdájọ́ mi ní lọ́sàn-án àwẹ̀ ẹnìkan gbọ́dọ̀ náà wò láti síyàwó rẹ̀ lásọ láti bá a lò ó wá ní kò ní ṣe pa á láṣẹ yìí ìdájọ́ mi rè lórí yìí tàbí ìṣẹ̀lẹ̀ Allah says she must not have sexual relations with your wife during the days of Ramadan Allah says these are the limits of your law do not transgress the limits of your law. ó lè gbọdọ̀ dá a ẹ sì gbọdọ̀ fojú ẹ náà bí mo ṣe gbé kalẹ̀ nìgbẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ máa lò. Allah says these are the limits of Allah and you must not approach them during the days of Ramadan. You must not transgress the limits you should obey ọlọ́run àìsàn ọlọ́run ọba àwọn ọmọdéjọ́ rẹ̀ kalẹ̀ tán ó bẹ́ Allah has already done all The law and is looking at the people who will transgress the limits. Gbàdá wa ojú ògbójú rí aládìsí ìjà kọjá. Kábíyèsí. And what we see, we see the highest followers transgressing the limits of Allah with impunity. Ìgbà tí àwọn abojú òdojú rí aládìsí, wọ́n ní òfin ọlọ́wọ́ bá wọn. Àlàfọ́ people see the highest followers, they disobey the laws of their Lord. Ìgbà tí àwọn abojú òdojú rí aládìsí, wọn ò ka ọlọ́wọ́ bá wọn kú. Àlàfọ́ I will see the highest followers, they do not regard Allah at all gbàtà ojú òbójú rí aládìsí wọn gbé ẹnu ọlọ́run ọba wọn sóhùn. aláàbọ̀rọ̀ sọ kábíyèsí lọ. And you see the honest follower, they are talking back at a They do not respect the limits of their law. Àbá wí, àbá dáhùn wí, òun á ka Kùránì òun á tù. Ó wá ní kò sí kàfàrà. Ìtọ́nà òsínfẹ́ ni ó bá ṣe sìnà tọ́ ọ bá fi bá ara rẹ sùn lọ́sàn-án rẹ̀ àbá rẹ ni mo fi owó lórí kùránì tó ń kà pé kò sí kàbára bò kò sí ìtara bò á lórí ẹ̀. When the man read the Holy Quran and he saw there is no remission for a Jew when to transgress the path of Allah by having sexual relation with your accurate the sake of Ramadan ó dúkò sájà ó fẹ́ gbòòrò nílé ìgbà náà ló wá di hàmí pé gbogbo aládìsí ayé wọn ti náwó béèrè ìyàwó ọlọ́run. I can see their eyes followers around the world. They are already invited the punishment of Allah. Ẹ wá ọba tẹ̀ ń oh, àlọ́wọ́ rẹ̀ yìí, òun lè kájú. Òun á gbọ́ ayé lára kẹ́ẹ̀bí ẹrù ẹ̀sẹ̀ yín lábì pé kẹ́ẹ̀ tó dé wa lọ àlìjáàmà. Are you see law? you ask for his punishment. Allah will not easy to bring the punishment from on you. Allah will grant you respect in the day of resurrection. Àwọn àrùn ayé àkùránì náà, àwọn ronú àwọn tẹ́sírì káàkiri, àwa rí ìdájọ́ kàfàrà fẹ́ni ó bá bá aya rẹ̀ sùn nínú ọ̀sán àwẹ̀ láàyè bẹ́ẹ̀ tàbí ìṣẹ̀lẹ̀. And there is no remission for it even in the commentary. The person who deliberately and who have sexual relation with a wife during the days of Ramadan. Gbàtà àbàdà máa wá gbé lẹ́nu àwọn aládìsí wèrè yìí. Àwa ní àdìsí àbúwèéra àbúwèéra tà. لعن الله عليه لعنة الله عليه لعن الله عليه لعنة الله عليه Sáré ní àwúrera. Ọlọ́lá alẹ́. Níwájú ta ni. Ọlọ́. Níwájú ọlọ́run ọba rẹ̀. Jálá láyà mútu hábàdà. Wọ́n lè ló gba àdíìsì yẹn wá. Lábẹ̀rẹ̀ ní Muhammad. Sọlọ́lá alẹ́ wa sẹ́dá. Ayé ni wọ́n máa. Ọlọ́run gbẹ́gẹ́ o, ẹ̀rọ ìwẹ̀túbà. Ayé ni wọ́n máa. Ọlọ́run gbẹ́gẹ́ ẹ̀rọ ìwẹ̀túbà. Ayé ni wọ́n máa. Ọlọ́run gbẹ́gẹ́ ẹ̀rọ ìwẹ̀túbà. Ayé ni wọ́n máa. Ọlọ́run gbẹ́gẹ́ ẹ̀rọ ìwẹ̀túbà. They are his followers, they claim they are the saint of Abu Huraira, the father of the cats. Isaiah, he got this hadith from Prophet Muhammad. That is what they claim. Ó dáa ìbòwò ni àbúrò rà tó níwájú ọlọ́ǹga ẹlẹ́mọ̀. What is the position of the father of the cats in the presence of Allah? Tell me. Sábúrò rà ṣó wà nínú àwọn òṣìṣẹ́ náà tá a lórí ìtọ́ka sí rẹ̀ ló Àlórí iye burúkú ẹ̀yà aládìsí wọ̀nyí. Was Abi Huraira among the prophets of Allah? Then Judah shooted on the verse that, uh, chapter that supports in the Holy Quran. I said to you, and follow up, you are suffering from intractable mental illness, wretchedness of your Lord, I descended on you. Bọ́sà rí ìlú olórí ibú ọ̀daràn olówó àgbà àdìsí ọlọ́gbọ̀dọ̀ àbúrò ìrora. pé lọ́sàn-án àwẹ̀ ẹni ó bá máa bá aya rẹ̀ sùn lọ́sàn àwẹ̀ yóò ṣàkàfàrà ni àwọn ẹrẹ ògbò ní wàhálà pẹ̀lú ọlọ́run tó bá ti lè gbọ́ tó bá ti lè gbọ́ ọgọ́ta ọgọ́ta táníkà ó ti mú un jẹ́ wájú ọlọ́run ọba and fear. The you. You see, the criminal is here. He got the eyes from Abu Huraira and is there. And when you have sexual relation with your wife, your wife during the day of Ramadan, you have the relation by feeding 64 people. Ọlọ́run ọba mú ìdájọ́ tiẹ̀ wá. Àbúrò rẹ̀ mú ìdájọ́ tiẹ̀ wá ẹ àwọn aládìísí wèrè wọ̀nyí àwọn àbìdájọ́ ọlọ́wọ́ ọba wọn lẹ̀ ìdájọ́ àbúrẹ́ra ìwọ́ àdìmọ́. Allah issued his own commands. Abu Huraira issued another command to say the Ali's follower, they rejected the command from Allah, to follow the command of Abu Huraira. Ẹ wá ní bàbá Bàdàn ẹnu ìmọ̀pá ọtí ya wèrè tó báyìí wèrè ọtí ya gbẹ́ni gan ó yẹ ká gbé ọ̀nà sáárò ká lọ yí ọpọlọ rẹ wò tó ọtí bàtà rẹ jẹ ọgbà tí ọ̀pọ̀lọ̀ dé padà ensure if I demand I do not know that you are mentally deranged. I will see you. You should be hospitalized. Èmi ṣẹ̀ṣẹ̀ nínú wáàsí rẹ̀ bí n bá ti gbọ́ ti bẹ́ẹ̀ wọ́n ti fún ọ lésì. I will see your, I heard this from your sermon. This is the response. Ó wá ní ìwà àbáàbẹ̀ ọmọdàdé wa pé kò sí kàfàrà. Bẹ́ẹ̀ni a bá máa máa lọ́sàn-án rẹ̀ bá aya rẹ̀ lò. Ó ní kí ni ìwọ wá lórí social media? Ó ní bí wọn ò bá dé olórí burúkú kí làwọn wá ń bẹ̀ ó lápapọ̀ àwọn mùsùlùmí àwọn ti fẹ́nu kò lórí ìdájọ́ tí àbúrò rà mú wa. Wọ́n máa ń sọ kàfàrà ẹni bá máa mọ̀ bá aya rẹ̀ lò lọ́sàn-án rẹ̀ rọ̀gbọ́dá. And it's says, sure when you say there is no remission for those who have sexual relation with a woman during the days of Ramadan, You're the wretched one, what are you looking for on the social media? It says, the, the Muslims, they have already gathered together, they decided that people should, have, to to be the indigent Treating poor people when they have sexual relation with their wife during the days of Ramadan. Ọlọ́run bá fúnra ara rẹ̀. Ààyè ibi tó ti mú kàfàrà wá ọ̀tọ̀. Ṣọ́nàtò Mùjádàlà lọ rò ó bàbá Àbàdàn ṣé bọ́lá túkọ̀ á nì. Àlọ́ nímọ̀. Ọ̀nà gẹ́gẹ́ sẹ́ ibi tó lè ti sọ̀rọ̀ kàfàrà. bọ́ ọba fi ẹ̀yìn ìyàwó rẹ̀ yé méjìyá rẹ̀ tọ́ ọba múra pé tí n bá tún bá wọ aya mi lò orí ìyá mi mo gùn sọ kàbára ọ̀ọ́dà oṣù méjì ìtẹ̀léra wọn àbíkọ́ ọgọ́ta tálíkà aláìní kọ́ ọlọ́run ní bọ́ọ̀ búra lórí irọ́ ọ̀sán kàbáàrà fún kí ni kàbáàrà bẹ̀ ọ̀ọ́rà sọ ọ̀bọ̀ ogun bí ọgọ́ta ọ̀wá ní ọ̀ọ́rà sọ fún wọn táwọn máa wọ̀ ọ̀wá ní ọ̀ọ́gbàwẹ̀ mẹ́ta fún ọbúra lórí tí ò rí bẹ́ẹ̀ ǹjẹ́ ọ lè mú sùn ǹjẹ́ ọ lè sọ tọ́lọ̀ ti sọ̀rọ̀ kàbárà nínú súrátù bákọ́rà àyà one eighty seven yẹn gbogbo tẹ́sírì lọ rò ó wò kò sẹ́ni tó sọ̀rọ̀ kàbárà gbàtẹ́ wà á tọ́ka sí kàbárà nínú àdìsí orí ibú yìí náà lẹ lọ. ẹ ń kó àwọn èèyàn dànù ẹ fẹ́ ṣe àwọn èèyàn lóko olùwà nípa ti jẹ́. I've been sealed. It is said in the Holy Quran when you compare uh, the back of your wife to the back of your mother, you have to pay for this for by fasting two months consecutively, or you fear 60 poor people. I will see when you swear falsely in the name of Allah. Allah said oh, you should pay for this by fasting at three days if you do not have the money to fear the 60 individuals gbà tó wá ń sọ̀rọ̀ sáàbà náà lórí social media ẹni ìjọ olúwa èmi ò wíwé ètò bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ bá gbé èèyàn ní nǹkan ga ìwọ̀nba ni ó ṣe pèlè mọ́ bẹ́ẹ̀ bá gbá èèyàn níyàwó ga ìwọ̀nba ni ó ṣe pèlè mọ́ ètò dárí ìwà ní agbára bẹ́ẹ̀ lára rẹ̀ léwu gbà ọ́ bẹ́ẹ̀ lára rẹ̀ rúgbùlà lórí bó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọlọ́run bàbá àbàdàn orí súnmọ́ àmọ́wá o kòláyà ní ìmúwá o orí àdìsí òwúrẹ́rẹ́ àbúrẹ́rẹ́ bàbá olólógbò orí rẹ̀ ló náà ń sọ̀rọ̀ ẹni lórí wọ́n bẹ̀rẹ̀ sí ní kí àbá yìí ṣépè láńkọ́ láńkọ́ láńkọ́ láńkọ́ láńkọ́ wá wò tí bóyá àwọn gbèsè rẹ̀ dé èmi ọlọ́run ló kọ́kọ́ ja ìwọ bàbá àbàdàn tó bá ń láǹfààní àti máa ṣépè lẹ́ni tí ń sọ̀rọ̀ náà wọ̀ bá. náà ti jà ọ́ èmi ọlọ́run gbẹ lórí rẹ̀. Are you sure the Ibadan man was showering his preparation on the man who read the Holy Quran, who stood on the Holy Quran, Aposia, but you yourself, you are already under the rock of Allah That is the reason you shower impregnation on those who stand firmly on the Holy Quran. Ẹyin ilé olúwa, ọlọ́run fún mi lẹ́nu sùúrù. Ó lápapọ̀ àwọn ìjọ Mùsùlùmí. Èmi ń dẹ́kun dáwọ́ lójú pé Mùsùlùmí ò lẹ́sìn lọ́wọ́. Wọ́n tẹ̀sìn wọn ò ká òfin ẹ̀sìn. Ṣé wọ́n rà sí ní ìsí àgbélé màsí? mọ́mì ní ọ̀tọ̀ mùsùlùmí ọ̀tọ̀ mùsùlùmí ni ó ń gbèsè ní òní gba òfin mọ́mì ní òfin ní òkú olórí rẹ̀ kò ní yẹ kò ní kókó lórí òṣèlú náà wá. àwọn àpapọ̀ mùsùlùmí àwọn náà wá fẹnukò lórí ìdájọ́ àbúrò rírá olórí wa ní ni ó pé tó wá pàdùmá and Israel. Muslims altogether have already agreed on the command from Abu Huraira that they should follow it. And proceed. I tell you, Allah has gathered, Allah will gather you all together before He bring it wrath on you. Àpapọ̀ Mùsùlùmí, ṣé ti Nàìjíríà ní tàgbáyé? ó yà lórí ìtàgbáyé bẹ́ẹ̀ ló gbàjọba lọ́wọ́ náà ẹ̀ tí èèmọ̀ wọn ara yín ó lápapọ̀ mùsùlùmí ayé mùsùlùmí ẹ̀ ń náà lẹ́ ń lọ kírun sálára àti àbòsà lára lẹ́yìn náà lẹ́ ń lọ sẹ́dọ̀ àwọn elépo olóró lápapọ̀ mùsùlùmí ẹ̀ I saw all the Muslims around the world. I, I said to you, where are the Muslims around the world? Are you not the people who attended the funeral ceremony of idol worshipping people? And you bring on them the idol worshippers? Ó dá àwọn bàbá àgbàdà ṣé Mùsùlùmí ni wọ́n? Àṣé mọ́mìnì ni wọ́n ni mo fẹ́ sọ? Ṣé mọ́mìnì ni ọ́? Ọ̀ sínú mọ́mìnì. Mùsùlùmí ni ọ́. Bí wọn lọ lẹ́ni ó bá ṣe sìnà, ó dẹ́ṣẹ̀ ni àmọ́ kò di kèfèrí. Ẹ ọlẹ́ni ó bá jalè ó dẹ́sẹ̀ ni àwọn kò di gègé rí bó ṣe ka ìwà àbàjẹ́ ka lọ gáàrí. Because you saw ah, whoever committed idolatry, whoever committed fornication and committed a sin, but that does not make him unbeliever. Whoever committed theft, whoever committed fornication, whoever committed evil, that does not make them unbeliever. They just commit a sin. That is what you say ro abájọ lára rẹ bàbá àbàdàn lọ́ọ́ fi ń béèrè lọ́wọ́ mi pé ṣé bàbá wa nìkan ló gbàgbọ́ iye kùránì tí òfin fi àdíìsì ṣẹ̀sìn mo wá ní bàbá wa nìkan ni látọwọ́ náà torí òun náà máa ń kò yeye pé àdíìsì òwúlò ó dá àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ni tọ́ka sí yìí ṣé bọ́n sọ ní jẹ́rẹ̀ bí àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ṣé wọn àgbàgbọ́ iye kùránì ni náà ṣe kó àdìsí mo náà ò gbọ́ kùránì yìí sábà gbọ́ kùránì yìí wọn àbí kó àdìsí. That is why he asked me, you say what? Was it your father alone at the understanding of the Holy Quran? I said, you say why did you not use Ali's collection?' I replied, I said, our father had the understanding of the Holy Quran, and you said about it for imams. Did they not have the understanding of the Holy Quran before they wrote the Hadith collections? I said to you, your four imams did not have the understanding of the Holy Quran. That is the reason they compiled Hadith collections, the book of lives. Ani ìmáàmù Màlìkí, ọlọ́ọ̀ká ní ìmáàmù, ọlọ́ọ̀ni ìmáàmù gbogbo orí, ìmáàmù ṣẹ̀fì àǹbálí àbúrò ànífà, ọlọ́ọ̀ni ìmáàmù mẹ́rẹ̀ẹ́rin rẹ̀ nígbà ní ìmáàmù ọwọ́ níta ni ìmáàmù àwa wọ́n wá láàbí Muhammad. Gbogbo ọdún bá bẹ́ẹ̀ sí náà lójú orí ọlọ́run lónìí, àlẹ́bí Muhammad ni ìmáàmù tiwa. I claim your imam is Malik, Shafi, Ambal and Abu Anifa. all the four imams are your imams. And ask me who was our imam, I said to you, Prophet Muhammad is our imam. Whoever wants to worship Allah sincerely today will believe from Muhammad as an imam. Ìwọ bàbá Àbàdàn, ìbẹ̀rù Ọlọ́run ò sí lọ́wọ́ rẹ̀. Ìbẹ̀rù Ọlọ́run ò sí lára rẹ̀. Kódà ló kéré bí ọmọ atalé ní ìbẹ̀rù Ọlọ́run kò sí lọ́kàn rẹ̀. Àìṣe ìbàdàmá ìdúná àfikẹ́ ọ̀kálá àtọ́wọ̀. Èmi ò gbọ́ ìṣúra mú wá ni ọ̀ọ́dẹ̀ láyà wa fi káńtà àfa yẹn tó ní kò sí kàfàrà ọ̀rọ̀ àfa olórí tó náà máa kọlu báwo ilé onílà sọ̀rọ̀ ẹ̀dá àfa onídàbí eré kì í ṣe eré o ọmọ ènìyàwó kì í ṣe eré onídàbí eré kì í ṣe eré o ọmọ ènìyàwó kì ṣe eré sáré tí ráàpù tẹ́ ń yí kiri àwọn àdìsí ìyàtẹ̀ ń yí kiri yìí òfin náà ni ó fi ṣe níwájú ọlọ́run bá ń kò sí bẹ́ẹ̀ dípò. I will tune out the verses and the chapter in the Holy Quran to counter the claim They will see the singer talking about religion, the entertainer. But I tell you, all the others connection you, you follow will surely destroy you. Ah, inú mi wá dùn. Bàbá Àbàdàn sọ̀rọ̀ kan nínú wáàsí rẹ̀ tí mo gbọ́. <laughs> Lórí ọ̀rọ̀ kàbára yìí náà ni o. Ó ní ẹni tí ń bá mutí. Ó lẹ́sẹ̀ ọtí nìkan ni ó wà fún ó lẹ́ni ó bá ṣe ṣìnà ó lọ́rọ̀ ṣìnà ẹ̀ṣẹ̀ ṣìnà nìkan ni ó wà fún ó lẹ́ni tó bá ń jalè ó lọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ olè jíjà nìkan ni ó wà fún ó wá ń kà lọ ó wá lẹ́ni tí ń bá ń ṣe dáwà ẹni tí ń bá ń ṣe wáàsí fún yàn tó jẹ́ pé wáàsí rẹ̀ kò bá tọ́lọ́wọ́ ọba mu ó ní gbogbo ìyá àwọn tí ń ṣe wáàsí fún tó ní iye títí ó gbọ́ wáàsí náà ó lè ní òbí orí kó ìyá wa. against you the demand. You have already convicted yourself of inconsistency. When you sell, those who drink intoxicatingly poor will have the punishment of drinking intoxicatingly poor. And those who commit adultery fornication will have the punishment of committing adultery fornication. But any person who is preaching and, uh, and preaching will be content of uh, or uh, will content with anything that is in contrary to the Holy Quran The words of Allah, you serve the person will share the punishment of those who preaching to, because when they go astray, will share the burden of leading them astray. Inú mi wá dùn. Ara mi yá mọ́ àmúgbọ́rọ̀ náà lẹ́rù rẹ̀. Mo wá rẹ́rìn-ín mo kásẹ̀ méjèèjì òkè àmọ́ bàbá àbàdàmú náà múra rẹ̀ ẹ̀rí anípàkúté tá a dé fàgbàrò ohun agilé ntí ẹ̀rí pàkúté tá a dé kalẹ̀ ètò tó ní orí ara rẹ̀ náà fi kó. I will see You have already convicted yourself because of what you say. The trap that is made for the parish is already cut. the one, that I told you. You have already convicted yourself of the evil you done. Rírà bàbá àbàdàn jẹ́ mọ súrà àtàyà tó lọ́ wọ́n ọba tó mú Kùránì wá tó ti wá pa aláṣẹ bá Ànábì Muhammad. Ṣé wọ́n bá ṣe wá àti báwọn ìjọ rẹ̀? Àdìsí ni a máa kà mú súrà kan wá àtàyà kan. Rírà bàbá àbàdàn àmọ́ náà rẹ́ mi sí ọ bàbá yìí ọlọ́run náà mi ṣe ọ sọrí nígbà tó pọ̀ gbogbo lọ́dọ̀ ló ló dà ẹni ẹgbẹ́ kú sàgbẹ́ ẹni ẹgbẹ́ pa àwọn ti yẹ kú láàyò sẹ́ and you Ibadan man I would like you to show me one chapter and one verse in the Holy Quran where Allah instructed Prophet Muhammad that when you want to preach to the people, you bring Muhammad When you want to preach to the hearing of people, you should read quote from Alice collection. Show me the verse. Show me the chapter. I tell you, we are ready to die. We do not fear anyone. Ẹ̀yin lẹ ń wá ọlá ayé nídìí Kùránì. Ẹ̀yin lẹ ń wá iyì nídìí Kùránì. Ẹ̀yin lẹ ń wá àpẹẹrẹ níbẹ̀. Ẹ̀rẹ́ ni tó bá jálìkì àárẹ̀ lè ń wá ayé ìyẹ̀kú láàyò mi. And you are looking for one again. You claim to be nihilistic. You're looking for worldly gain, worldly possession, worldly material. You want to be famous. But those people who pursue the shadow of God, they'll be ready to die in the course of law. Allah, Allah, Allah àná ni o kìlọ̀ fún ọ. Ìgbàmù ayọ̀ yẹn wọ́n mú ayọ̀ twenty. Ẹ̀ka àṣẹ ọlọ́run. Tọ́lá ti ń bá nẹ́bì ní kìlọ̀. Kùránì yìí ni wọ́n fi ṣe wàásù. Kùránì ni wọ́n fi ṣe ìkìlọ̀. Kùránì ni wọ́n fi ṣe òṣìṣẹ́ báwo ni. Allah instructed from Muhammad and the Holy Quran. You from Muhammad, we should preach to the Holy Quran. I can wrote 20 chapters, 20 verses in the Holy Quran where Allah instructed from Muhammad that he must not teach people anything besides the Holy Quran. Ẹ̀rí àpapọ̀ Mùsùlùmí ṣé mo fẹ́ di wà lábẹ́ ìjọba ẹlòmí ká wá pé wa tàṣẹ wà ká pé wa ká pa wa. Òde mímọ̀ pé ayé yìí nìdájọ́ yóò mọ̀. Tí wọ́n ti wájú ọlọ́run ọba tó ní Bùránì, èyí ká wa mọ̀ ní tó wọ́n gbà náà assure uh, ah, the gathering of the Muslims or the ulama. You may have the authority, but I tell you, they may say they should arrest us. I will say they may kill us, but I tell you, I assure only have the judgment in this world. Yours is dominion in this world alone. You do not have any share of the dominion of the hereafter. Hallelujah, Hallelujah, Muhammad má da ayé rẹ̀ ó já ọlọ́run fi mí láyà balẹ̀ má dẹ́rù bà mí. olúwa mi ìran mo ké pèrò rárá mi ń ṣe àṣàlẹ̀ àìsẹ́ àpèjú mi gbẹlẹ̀ lójú àwọn wèrè wọ̀nyí. olúwa mi bá káwọ́ abúlé wọlé wọn lórí bàbá. Allah say, Open the government, do not have any fear. Do not fear anyone, fear Allah alone or Allah. Do not act, do not let me have any fear of these people. If they should search for their hand in evil, let their evil go errand. Àyàfi tó bá jẹ́ pé àníyàn kí lè ayé kó dọ́ndì ni mo rà yìí ni mo fi sọ̀rọ̀. Tó bá jẹ́ àníyàn pé káwọn kí n là káwọn àgbèrè yẹn lá olùwàbí dábìlá ìlú yọ̀rọ̀ yẹn. If only I had the mind to outwardly care, I say to ensure if I had the mind to have the worldly possession, that is when I'll be guilty. But if I have the mind to save people, I want to be sick. I want others to get I want others to get salvation. Allah will do me right. إنك now, my youth? ọlọ́run bá lórí wọn mà bẹ́ẹ̀. olókùn ni ẹ̀yẹ Muhammad ọ̀rẹ́ mi ti ń sọ̀rọ̀ yìí òkú lèmi náà wàyí náà ọmọ yìí túùnà ẹ̀rẹ́ ìgbà olúwa tẹ àwájú mi òkú gbogbo yìí. bàbá àbàdàn òkú ni á ọ̀rí àwọn tó ń fa burúkọ lẹ́sìn òkú làwọn náà. aláṣẹ ìfipẹ́ mọ́ àmì ọ̀ jẹ́ and all of them that are the dead people. I say to you, you, Ibadaman, you are already dead. But you, but you will surely die, and those you are preaching to will surely die. Àwọn ọlọ́lá ayé kan bẹ̀. Irú wáàsí ẹ̀ bàbá àbàdà yìí ló ń fẹ́ máa gbọ́. <laughs> Bàbá àbàdà ọ̀dà wàhálà sí ẹ lọ́rùn gbólóńgbò fọ́ǹtì ẹ̀ ń gbé ẹni tí ń sọ̀rọ̀ ọlọ́run ọba rẹ̀ ṣépè ọ̀dẹ̀ lẹ́rìí ọ̀rọ̀ mẹ́rin wá nínú ọ̀rọ̀ èèyàn ó dà kú rẹ látàdà láyé lónìí ọlọ́run àfàṣìkò láàyè rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sì máa dé méje náà ni ọ̀rọ̀ kú rẹ látà bàbá tí ń ṣe lóko ayùsíyà ọ̀dà sọ̀rọ̀. There are some among the rich who love to listen to lies from another man, but I say to you, your audacious mind to shout information on the preacher of the truth, the one who sent family on the Holy Quran, but you are claiming you quote from the book of from the, the saying of Father of the Cat. Where is it today? Is dead. But Allah is a living, eternal living. Ǹjẹ́ mo mọ̀ pé ọsẹ orí ara rẹ lọ lé ọ̀gbọ́n mi yé? Torí ègún ọlọ́run ló ti kọ́kọ́ bá ogun kọ́kọ́ wà lórí tiẹ̀ ga. Bẹ́ẹ̀ni ọlọ́run ò bá wà lórí rẹ̀, láyà I'm sure. out the temerity to show imprecation on the one who said family on the Holy Quran. You should know the wrath of Allah is on you. That is the reason you are replacing the words of Allah with the saying of the Father of the God. Human being like yourself. Ṣé ìyàbù yóò látàlẹ́ jẹ? Who is the owner of the food you eat? Is it the, is it the food of Abu Huraira? I say you are not a Jew. Ó mẹ́ta lọ ń mú. Ṣé mi àbú rẹ̀ látàrí? Bèbèrè ni ọ̀nà ah, àgbàtà. Who is the owner of the water you drink? Is it from Abu Huraira? I say to you, you are tapped. ó dá ọmọ tó ọbí jínú rẹ ń lò tó ń wo àtàyà rẹ tá a lóko yọ lọ́wọ́ ṣé àbúrò rẹ látàrí orí rẹ ti dàrú. Ṣé o ti ẹ̀ Ó jẹ́ kí o tún children you are. It is Allah. I tell you sure you are suffering from intractable mental illness because you charm impregnation on those who stand family on the Holy Quran. I tell you you are wrong indeed. Ẹ kí ló wà ń gbá ìyá rẹ náà? Ṣé ní orí ọ̀gá mi méjì dọ̀gbọ́n? àti máńgò ni ọkọ̀ tó ń gùn tó jẹ́ pé bá a bá palẹ̀ yẹn má ní ìsìn ọ̀hún lọ́gbọ́n ṣe wáyé níwọ̀n nìkan náà lọ́ padà ṣé kí ló fẹ̀mí sí ga bàbá àbàdàn kí ló gbẹ́kẹ̀lé ga bàbá àbàdàn ọ̀rọ̀ rẹ tí kò padà sọ́dọ̀ ọba rẹ tó ní ọ̀nù. What they do in you have such foundation mind to oppose the words of our Lord is in because of the nations you are. Or is it because of bangy, clangy car you are riding? I tell you, I will surely die one day. I will go back to your Lord. Do you know this? Ọbẹ̀ ní láàrin àwọn èèyàn àbí? Ọbẹ̀ jẹ́ ní àpẹẹrẹ láàrin wọn àbí? Ọbẹ̀ ṣàjẹni tó ọmọ rò pé ọ́ ó nímọ̀ àbí? Ah, ìmọ̀ tí ó ṣe ọlọ́gbọ̀nù ẹni tá a lè sọ ìgbàlódé láàbùmọ̀ fún ọ nímọ̀ ọ ní gbogbo ẹ̀yin aládìsí àgbáyé tẹ káàkiri ìlú tẹ́lẹ̀ wá mọ̀ lọ ẹlọ́run sọ́láàtì di àṣìyà ayé ogún àti mẹ́ta. ìmọ̀ yín náà lọ́lọ́run fi sokùn àánú fún yín ìmọ̀ tẹ́ ẹ wá lọ gángan náà lóníwà níbi tí ó kó àánú ìsìnà fẹ́yìn aládìsí lónìí. I can see you. You want people to believe that you have knowledge and you want faith that the reason you are opposing the way ways of Allah. But you are not knowledgeable at all. Those who are knowledgeable, they will have the profit of their knowledge. They are the people who send family on the Holy Quran. But I say to you, all of you, and followers around the world, you travel from one place to the other to gather knowledge, but I tell you, the knowledge will not profit you. The knowledge will lead you astray. Go and read chapter forty-five, verse 17 of the Holy Quran. Allah you are left and you are left astray by the knowledge you pursue. Ọ̀rọ̀ ayé ìjọ olúwa, ẹ̀yin ìjọ Ànábì Muhammad, sallallahu alaihi wasallam ẹjẹ ń du àyà kan àti súrà kan sí bàbá àbàdàn. èyí sì ni láì tààlà. ẹjẹ ń du kùránì ní yorùbá ẹjẹ ń du ẹjẹ ń du sí. bàbá náà wo sùràtà ọ̀ ṣàpùtà sẹ́wọ̀n lọ́wọ́ àyà one forty six. And read chapter 7 verse 146 of the Holy Quran, you the man Kọ̀ọ̀rá orí àyà one forty seven and read verse one forty seven nínú Sùràtù àrọ̀ Al-Qur'an orí kejì lò chapter seven of the Holy Quran. Inú mi lè kọ́ kéwú. Inú mi lè kọ́ wọ́n dáa ní ìmọ̀ èṣù. Torí ìmọ̀ àtọ́lọ́ nǹkan ní màá rẹ̀ o. Ìmọ̀ èṣù ni. I see I'm happy you have the knowledge of Holy Quran. You claim to interpret the Holy Quran into your own language. But I say to you, your knowledge is not only for indeed. Kájẹ̀ lọ sọ̀rọ̀ lórí pé ọ̀rọ̀ oh, ló lò fi wọ́n lọ lè yá rẹ̀. Ọ̀rọ̀ oh, ló lò dájú ọlọ́run wọ́n lọ lè yá rẹ̀. Wọ́n ti ẹ̀ wá ń ṣépè lẹ́ni tó ka Kùránì tó ọ̀dẹ̀ rí súrà àtàyà fi ta kòró. Ó jẹ́ kí ló bí wúwọ̀. Wàhálà. I know when you transgress the limit of our law, you have your punishment, but you have the audition meant to shower imprecation on the preacher of truth, those who stand firmly on the Holy Quran, and that make me to be enriched. Àdúrà ẹ bá parọ́ pẹ̀lú Mùsùlùmí. Tẹ bá rán ayá kìlà wá bí. Ẹ̀rọ àbáyé ẹnu mẹ́rin ẹ̀ kúrò lórí ilẹ̀. Ara àbílẹ̀ pàwọ̀ ẹ̀ pa ẹ̀mí mi ò ṣé sí rẹ̀ ẹ̀ pa ìbí mi ara mi lẹ pa. tó bá ní gbangba àlìkíámà olúwa ní ebèrè dìde lẹ̀ wó wàá kò lójú. gbàgbà ní ní kálukú àwọn àmọ́ ń tó wà níwájú ọlọ́run ọba tó dà. I sure company of the Muslims, the nominal Muslims, is sure have the evil strategy to send to me higher assassin to kill me You can only kill my body, you cannot kill my soul. The day of resurrection, I will rise to confront you all. Ṣé ẹ mọ olùdán máa ń rí? Ìṣẹ̀lẹ̀ ìlú ẹgbẹ́ máa rí sínú abọ́, ọ̀ máa rí sínú okùn ẹ̀, sínú àgbè. A máa rí sínú gbá. Olúwa mi rí àwọn aládìsí jọ Obìnrin kẹ́ ẹ fi pé iye yín kó lọ àbí ọgbẹ́ fún bàrùn rẹ̀ wá báyìí. Torí ẹ ti sọ orí ilẹ̀ ìdìbàjẹ́ ẹ ti jẹ́ kí ìbàjẹ́ wù lórí ilẹ̀ kódà àwọn èèyàn ò fẹ́ dákùrá ní màlúwà lọ́gbà àdìsọ́lá. Allah we gather you together, you added followers, before he destroys you. They can see all of you around the world. You neglected the Holy Quran, the word of Allah. People do not recognize the Holy Quran as the word of Allah anymore aláwọn aládìsí kan wá ní ìjẹ̀jọ́ wọn náà bínú lọ ibi èsì ààyè wọn á sì rìnnà aládìsí tó bá wá rúbi ó ṣàkóso ara mi ọjọ́ máa gbọ́ tẹ lọ́rùn yóò lọ náà ni kò sí jésù sí And some Alice followers came here, the people during that service, and they were angry and they ran away. But I told you, and they will not come here. This place is not their place láwọn ti sì máa dán láwọn ń bọ̀ olúwa mi gbá wọn wọlé bẹ ẹ bá jọ ọmọ ọkọ ẹ máa bọ̀ wá ìwádìí ń bẹ lọ́wọ́ yín ń bẹ lọ́wọ́ àwa náà ọmọ ọkọ ni yín lóòótọ́ sí àlùkùrá ni ẹ máa bọ̀ ọ̀nà tá lè gbà bí àdìsí ṣẹ̀ṣẹ̀ tọ́lá ó tẹ́wọ́ gbà ẹ wá láàyè wa. And you see the eyes followers from Shimawa, they claim that we come here, but they did not come, but I tell you sure. If you are legitimate children to the Holy Quran, come forward here. Come and show us how we can use the highest connection to do to do anything in the religion of Allah. Lord. Ẹ máa ń bẹ̀rẹ̀ ìjọ Olúwa. Àlùkò á lè rí ọgọ́rùn kan ogójì àti mẹ́fà bí ọgọ́rùn kan ogójì àti méjì ẹgbẹ́ ọ̀dọ́rọ̀mọ̀ bá wá wí. ọba tó tó fàyà balẹ̀ sí ìkẹlẹ̀ àìsàn ọba tó tó fara tì ọba lẹ́gbẹ́ tí máa ń bẹ lẹ́yìn èèyàn kò sí nǹkan míì tí ó bá wọn lẹ́rù máa lè ṣe. àìṣòríyàn. From chapter 7 of the Holy Quran, verse 146, 147 of the Holy Quran. And the Allah, we should put our trust in Him, the only protector, the supporter of the believer. Bàbá Àbàdàn lọ wo Suratul Baqara àyà one fifty four. Ọlọ́lẹ́ ni ó bá kú sórí ogun tèmi ọlọ́run. Tẹ́ ẹ bá wá bá àbókú síbẹ̀, abẹ́yìn náà lẹ fa gẹ́gẹ́ bí àkọlé orí rẹ̀. Ọlọ́run ní kò kú olóòyẹ̀ ló wà lọ́dọ̀ mi. Súrà kan mo jù sí ọ. Ẹlẹ́ẹ̀kejì lọ wo Suratul Ali Imran chapter three lọ́wọ́ àyà one sixty nine. Alẹ́ni ó bá kú sójú ogun ojú ogun lèmi wà yìí. Ṣiṣẹ́ fẹ́ni wà ní gbẹ́mílẹ́mi lọ́wọ́ lórí gbogbo àgbáyé gbogbo àgbáyé lèmi ń jẹ́ yìí. Bẹ́ẹ̀ni mi bá tán síbẹ̀ èrò ni fún mi tó bá ti jẹ́ kí n rọrùn ṣèṣe déédéé ń tẹ̀mí náà wọ́n bí tàbí ìṣẹ̀dá ó ṣe oríire lọ́dọ̀ rẹ̀ láyé àbàlẹ̀ àmàlù. Isaiah Ishori chapter two of the Holy Quran, Ibadan verse one fifty four, Allah says, Do not say of those that kill in the way of Allah that they are dead. Allah said they are not dead, they are living but you do not perceive and Sharia chapter 3 verse 163 of the Holy Quran Allah says those that are killed in the battle of Allah they are not dead they are believing when well and killed in the cause of Allah are not dead. I die in the cause of my Lord That means Allah has provided favor on me. I'm in the mercy of Allah. Sùmùràtù Jami ìtọ́ ọlọ́ọ̀mà òun náà lọ́wọ́ àmà yìí. Ọlọ́gbọ́. And Sùmùràtù Jami you claim you did not recognize that is what you have already known. Ọlọ́ọ̀mà pìlẹ̀ wa á ti sọ pìlẹ̀ wa fún ọlọ́mà rẹ̀. And so you did not our beginning. We have already related to you, our beginning, our background. Àwọn ẹ̀ṣẹ̀ dára mi ń iṣẹ́ wọn làwọn ń jẹ àtàwọn àtẹlẹ́ náà wà. And we do not engage in Islamic mysticism, which is analogous to idolatry. We have our legal means of livelihood, manless and the women under hijab. Àwọn ẹsẹ̀ náà ń kà ní bí. Àwọn tó lórí àkọlé ọlọ́run. Allah sábẹ̀ ló kọ́ dára. Tàbí ìṣẹ̀lẹ̀. And we do not have special prayer. We do not believe in rukia. I will believe in the person of Allah. The person of Allah is unchangeable. Ọ̀rẹ́ yẹn yìí tó kàwé dẹ̀nu gbọ́. Torí mo rí inú lẹ́sẹ̀ ọ̀dọ́ ní èlò òògùn àlìjẹ̀nu wà. Sọ ni Bíláyà àti Súrà nínú Kùránì. Torí ọmọ Súrà tó wí jìrì wá jọ náà. Chapter fifty ayah twenty seven. Gbàmú wo ògbọ́mọ ń tọ́ wí. Are you believe in Chin? You are searching with Chin and you claim you are special power. That in Jews, it is the G, and you are reading chapter 15 of the Holy Quran, verse 23. But when I read it, it does not have anything to do with the G. Oda, ẹ̀yin lọ́nu ẹ máa gbọ́ Kúránì. Bisimilahi rahman rahim. Zaziribu an yati yalladina yatakabbaruna fil ardi the way really happy. Wàyí yàrá ayati la láyú mi lóbi ha. Wàyí yàrá sẹ̀bí làrúṣùbì làyà dápísù sẹ̀bí ìlànà. Wàyí yàrá sẹ̀bí ìlà lẹ̀bọ̀ èyí. Yàtàpísù sẹ̀bí ìlànà zálíkà wàkánú àníhàgọ́ fìlúùnà tàbí ìlànà. Àtàwọn ẹni ṣùgbọ́n tàbí ìṣẹ̀lẹ̀. Wọ́n kàn sójú rẹ̀ wò, ọ̀hún ìpé kéré atákéré, wọ́n kàn sójú wò, yóò hàn ilé mọ̀. Àyọ̀dẹ̀ àmú rẹ̀ díẹ̀, ọ̀yọ̀ kó mú, ọ̀làmì lójú, tẹ̀gbíè. You see, sumura is just like paper. When you put this in your eyes, you will feel the pain in tears. Àwọn ẹ̀yà aládìísì ẹgbẹ́ pẹ̀rẹ̀ lóòdù ẹgbẹ́ ọkùnrin mi wálé. Ìdààmú gbẹ̀rẹ̀ ẹ ṣe wàhálà ẹ̀rí nísìnyí. Táyì àmọ̀ ìbílẹ̀ ẹ̀rí nísìnyí lórí àdìsí. Your eyes follow us. Your similitude is like a person who goes to the river with a strainer and wants to fetch water, you put yourself in difficulty. I tell you, ọlọ́lẹ̀ yìí dá nàbí Muhammad ẹ̀yin lẹ̀ mọ̀ wá èmi mọ̀ wá ẹ̀yin lẹ̀ dá wọn mọ̀ èmi tí mo ní wọn mo dá wọn mọ̀ lópinlẹ̀ ọ̀rọ̀ yìí ọlọ́ni sáásírí fún àyà tí yà ọlọ́ni sáásírí fún. wọ́n ti ṣẹ́rí wọ́n ti ayé àti kúrò níbi òfin àtàṣẹ mi wọ́n ti ṣẹ́rí ti pẹ́ ẹ̀mí náà mọ̀ ìlànà alábìsì wọ̀nyí tàbí ń dín lọ ẹ̀kọ́ wa ń tàbí ń lọ tàbí ń lọ ẹ̀kọ́ rí ibú wọn ìgbà náà kò ní òfin ọba. Allah already turned them away from his signs. They are his followers to pursue the day they travel to Saudi Arabia, to Cairo to lend this collection. Allah has already turned them away from his signs. Sásìrìbù ayé àti ìyà wọ́n ti ṣẹ́rí ẹ̀mí wọn. Kúrò níbi ọ̀rọ̀ ìmí ọlọ́run ti ṣe Kùránì lọ. Wọ́n ti ṣẹ́rí ọkàn wọn kúrò níbi ìdájọ́ èmi ọlọ́run tó wà ní àlùbá ní ọwọ́ wọn. Allah has already turned them away from the signs. Allah has already turned their mind away from the signs of Allah, the law of Allah in the Holy Quran. Ẹ̀rọ ara wọn tó ṣe ń kó mi ọ̀rọ̀ ilé ọlọ́run. Àdàsílẹ̀ yàtàkà bẹ̀rù ló fìlẹ̀ àríjì. Àwọn ẹlẹ́ni tí ń ṣagídí lórí ilẹ̀ mi tí mo kó wọn sí. Wọ́n ń ṣègbéraga lórí ilẹ̀ mi tí mo kó wọn sí. wọ́n ń ṣagídí wọ́n ń ṣègbéraga àmọ́gá ọkàn bẹ fún wọn lórí ilẹ̀ mi tí mo kó wọn sí. I could see your this Allah had turned away from his signs. Allah had already turned their mind away from his signs. That the people who behave arrogantly on the earth. Ọlọ́run ní fìlíárìlì tó wù yẹn lórí nínú ìlú kọ̀ọ̀kan tá a kó wọn jọ sínú. Ẹni kálukú wọn gbé agídí ọkàn dání lórí àdìsí wọ́n kò lórí ìdájọ́ ọ̀rọ̀ ọlọ́run ti ṣe kúránì olùtúmọ̀ pé yátákábà ìlú náà wọ́n gbéra wọn tóbi ju òfin ọlọ́run lọ nígbà àwọn kọ́là wọ́n máa tẹ̀ lófin ọlọ́run dípò táwọn ẹ̀ tẹ̀ lófin ọlọ́run òfin buhari iyù àdìsí buhari iyù àdìsí ìmáàmù màlìkì ti ṣàbí ti àbúrò àníbá ti tírímìzì iyù ti mùsùlùmí làwọn èèyàn máa tẹ̀lé nígbà ọ̀rọ̀ ọlọ́wọ́ bá. ìgbéraga náà bá débẹ̀ níwájú ọlọ́wọ́ bá tó yẹ. And those who behave arrogantly on the surface of the earth, they the honest followers. They follow the Saint of Bukhariyo. They neglect the sins of Allah and the Holy Quran. the follow Malik. They follow Muslim. the follow Abu Hanifa, Anasai, Anawari. Those are the people they follow. They do not obey the commands of Allah in the Holy Quran. They are acting arrogantly on the surface of the earth. Ó dá orí ilẹ̀ tí mo wá kó orí sí yìí. Tẹ wá ṣagídí kò lórí òfin mi. Tẹ sì gbéraga kò lórí ìdájọ́ mi. Bìgbẹ́rì lè hákì kò lẹ́tọ̀ọ́ fún ilé. Àwọn ẹ̀rì lè hákì kì í ṣe òdodo ẹ lè lódodo ní àdìsí ibi tí ti gbódodo ọ̀rọ̀ mi pàdé ẹgbẹ́ ìbílẹ̀ láti di agídí ọkàn yín. And you neglected the revelation of Allah, you neglected Allah's sight, endeavors of right. It is not right at all. It is without right. Why would you neglect the revelation of Allah? Why should you follow your desire? ọlọ́run ìjọ anabi muhammad ṣe bá dúró lórí kùránì tí tó jẹ́ pé kùránì lẹ́yìn ń wò fi buwa kùránì lẹ́yìn ń wò fi ṣẹ̀sìn kùránì ní ń dàrẹ́tì ẹ̀yìn ní ní èrè ibi ní kẹrin sí ọlọ́ni wà yí yàrá wá ń fi gbogbo ọ̀rọ̀ ọlọ́wọ́ bá wá nínú kùránì. tẹ̀ ń hàn wọ́n tẹ̀ ń hàn àwọn aládìsí nínú ìdájọ́ ọ̀rọ̀ ọlọ́run ti ṣe kúránì ọlọ́nìlà yóò mínú bí a wọn ò ní gbà lọ́gbọ́. Allah says, you sincere followers of Muhammad, who send family on the Holy Quran, who obey the law of Allah in the Holy Quran, who follow the direction of the Holy Quran. When you show them the verses and the chapters and the Holy Quran, Allah said, Ali's follower will not follow you, they will not believe you. Ṣé bí Súra àtàyà ó là báyìí fi hàn wá? Pé ìdájọ́ Buhari yìí tẹ̀ mú wá yìí, ìdájọ́ àbúrò rẹ̀ tẹ́lẹ̀ nìkan ló gba àdìsí yẹn wá lọ́wọ́ ànábì Muhammad tẹ́ ẹ wá gbé lárugẹ ṣé bí ó mú kùránì ó mú súrà táyà kùránì wá fi hàn yín ni ẹ̀yin ò ṣe yẹ̀ ẹ́ wò ẹ̀yin náà rí ẹ̀yin náà sì mà á làyú mílù bí à ẹ̀ gbà ló má yẹ máa ṣe pẹ̀lú ìfàdé. Are you seeing the man who read chapter two verse one eighty seven of the Holy Quran? It gave you the judgment from Allah, but you did not show him any verse and chapter in the Holy Quran. And you quoted from Bukhari, you quoted the saying of the father of the cup, Abu Huraira, but you could see it, but I showed you the sign of Allah, but did not believe. Tẹ́ ẹ bá gba Kùránì gbọ́, tó jẹ́ ìdájọ́ Ọlọ́run wa lórí yín, bó ṣe mú súrà àtàyà wà nìyí tó wá ní ìdájọ́ tẹ̀ ń tọ́ka sí yìí kì í ṣèdájọ́ tẹ̀ ẹ lè lò kì í ṣèdájọ́ tẹ̀ ẹ lè tọ́ka sí. iye owó bá yẹ pé lóòótọ́ lẹ ẹgbẹ́ lọ́wọ́ àti kùránì àtòjíṣẹ́ ńlá Muhammad. sọlá ẹ̀ẹ́dà ìdájọ́ ìgbọ́ ẹni kálukú yín ẹ̀ẹ́dàkẹ́ ẹnu yẹ ẹ̀mí sọ̀rọ̀. As a man quoted the Holy Quran and a claim you cannot follow Abu Huraira, you cannot follow Bukhari, you cannot follow their judgment and you should follow the judgment of Allah. If you sincerely, uh, if you are a sincere believer, you believe in Allah and His Prophet, you will accept the judgment It brought from the Holy Quran. You will keep silent, you will not say anything anymore. Àlékò sí kàfàrà. Allah gbọ́. Kí sì ìtàn àpéǹpé. Ọkà jáde ká. Ọkà jáde ká tó bá ya rẹ sùn lọ́sàn-án rẹ̀ kò sí kàbára tó lè. ọ̀pọ̀ ọ̀gá ọ̀rẹ́ lè mí. ọ̀rẹ́ mi lórí Kùránì. And there is nothing you can make for the expiation of your sin when you have sexual relation with your wife during the day of Ramadan. ọ̀rẹ́ mi bàbá àbàdàn kò sọ fún ọ nígbà tá à ń ṣe interview mo lẹ́yìn aládìsí orí òbúlùtù lẹ́wà mo ní yóò fọmọ ayé lẹ́sẹ̀ ni mo bá wà lórí kùránì orí àpáta ńlá ló wà yóò dúró téńté lórí rẹ̀ báyìí ní ìpàdé ìṣẹ̀dá. I told you when we had interviewed you about the man, I said to you, you Addis followers, those of you who follow Addis connection, you are standing on the flood of earth. But you see, those who follow only Quran, they stand on the rock. ńgbà tí àáfàá yìí wá fi ọ̀rọ̀ ọlọ́run ọba hàn yín lórí ìdájọ́ tẹ̀yìn ṣe láàrin ara yín fúnra yín tó wá mú súrà táyà wá. ebi gbogbo yín náà lẹ lọ lé kéwú lẹ nímọ̀ ah, lèmi bí sọ pé ìmọ̀ èṣù lẹ ní tó bá jẹ́ mọ̀ tó lọ́hùn ẹ̀yin náà lọ wo súrà táyà tó tọ́ka sí ẹ wàá wo tẹ́wọ́sì rẹ̀ nígbàdá lè ní ó mà pé ah, ntí àbúrò rẹ́ta mú wá yìí ọ̀rọ̀ kọ́ ìparun ọ̀rọ̀ lọ. ìparun ni tó ní àyè sọ̀rọ̀ lọ. You claim that you have knowledge, but I say to you, your knowledge is knowledge of Shaitan. That is the reason you oppose the words of Allah by quoting from the saying of Bakari or saying of Abu Aniva. If you have knowledge at all, you read from the Holy Quran or what the man quoted and you, you know that the saying of Bukhari or saying of Abu cannot be followed. Ọ̀pọ̀ èrè òjò lọ́nà lójú. Bẹ́ẹ̀ bá pọ̀ lórí ọ̀rọ̀ tá ń fà yìí, lórí ọ̀rọ̀ tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Ẹ fẹ́ fi wá ìbáwọ̀ ọlọ́run kíákíá ni. Ẹ pọ̀ báwo. Allah does not regard like population of people when oppose the words of Allah with your people assemblages, I tell you that does not do anything, that does not make sure to do anything before your Lord, that cannot detract anything from Allah's power. You want to destroy yourself. Ẹ̀rí àbá àti nǹkan Bùránì lórí. Sáàbá lò ó. dàbí Bùránì ọwọ́ rẹ̀ wò. Lọ́rùn Súrájú Yàsí Àyà sixty nine lọ́wọ́ sọ́dọ̀tò akọ́ọ̀tì chapter sixty nine kọ́ wáyà forty one bọ́lá ń bá gbà kankan kùránì lórí lu àbá yìí lórí ṣé àbá lè wọ dẹ̀dẹ̀rẹ̀ ni ọ́ wọ́n náà ní òsì kàbárà wọ́n náà ní kàbárà wà kàbárà wà àbá olóní wèrè àbá àtòní wèrè ọ̀ ìwé èdè tí inú wèrè jáde wọ́n náà ní wèrè òun tọ́ka sọ́dọ̀ ọlọ́wọ́ ọba rẹ̀ wọ́n tọ́ka sẹ́ẹ̀dì ìsì táwọn ní wèrè ní ẹ̀mí ní èyí. Alhamdulillah. ní lórí Sure, who sings with the content of the Holy Quran, you are just an entertainer, you are not a man at all. Are you sure? The man who sure there is no hesitation for a person who has sexual relation with a wife during the days of Ramadan is mad, but I tell to you, you are the mad person because because you are singing with the Holy Quran. But I tell you, go and read chapter 36, verse 16 of the Holy Quran. Allah said, oh, Muhammad was not instructed and ah, ah, in, in song, the Holy Quran in song, and it is not lawful for him to sing with the content of the Holy Quran. You can see uh, that is telling you you have already committed sin before your law by singing with the content of the Holy Quran. You are not a man, you are just an entertainer àwọn olóyè mi àdìsí rà gbogbo àdìsí ayé ló ti mú ló ti hasagbárí àwọn afọ olóyè oyè ìparun náà fọ oyè jésù ọlọ́pàá wájú ẹlẹ́dàá rẹ náà fọ. Are you claim your title because you have the knowledge of any connection. I tell you, the title you are given will destroy you before Allah. Then so for Baba Baba tó o bá gbọ́ lárúbáwá ìyẹ́kọ́ lẹ́sìn èdè lọ́gbọ́ báwo èèyàn ṣe kọ́ haúsá tá a mọ̀ má ṣe kọ́ èdè Ìgbò tá a mọ̀ tá a máa kọ́ èdè tábà tá a mọ̀ tá a máa kọ́ èdè Ṣáínà èdè French tá a mọ̀ ọ̀nà ọkọ́ èdè ló àní lárúbáwá tó léde tí wọ́n lọ kọ́ Kùránì tá a ké síwájú wa ìwọ bá kọ òfin rẹ̀ yóò ṣòfò wájú ọlọ́wọ́ bá rẹ̀. àìsú Ìbàdàn máa. When you have the knowledge of Arabic language, that does not make you a religious person, a believer before Allah. You learn the Arabic language as a person who learn English language, as a person who learn Yoruba language. You have the knowledge of French. You have the knowledge of Hausa language or Igbo language. That does not make you a believer. Even the Arabs, when they have the knowledge of the Arabic, when they do not observe the limits of Allah in the Holy Quran, they will meet their own destruction before their Lord. He's in the law. gbogbo ẹ bá jẹ́ kí wọ́n rí gbogbo ọ̀rọ̀ nínú Kùránì. Tẹ́ ẹ bá jẹ́ kí wọ́n rí gbogbo súrà àtàyà. Tẹ́ ẹ bá fi hàn wá nínú ìwé òfin ọlọ́run tí Kùránì tẹ bá mú súra wá àtàyà fáwọn aládìsí wọ̀nyí láyú mélòmí ha wọn ò ní gba súra àtàyà tẹ mú wá wọn ò ní gbà á gbọ́. Allah says when you show the hadith followers the words of Allah and the Holy Quran when you show them the proof the evidences the signs of Allah and the Holy Quran and followers will not believe. wàyí yàrá ó sẹ̀bi yà rúṣùdì làyẹ́tà kìsù sẹ̀bíìlà ẹ máa bọ̀ wàyí yàrá sẹ̀bíìlà rùṣùdì ojú ọ̀nà tó tọ́ rùṣùdì ojú ọ̀nà tó kún ojú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà tó dọ́gba ojú ọ̀nà tó ṣe é rìn òní kùránì ọwọ́ wa ọlọ́run tí wọ́n bá fi ojú ọ̀nà tó tọ́ tẹ́ ẹ fi hàn wá tẹ bá fẹ́ lọ bá wọn sọ̀rọ̀ kùránì ni ẹ gbé dání. ìlú hmm, ti ń sọ nígboro èkó onímọ̀kọ́ àdìsí wa bí ojú ọ̀nà tó gbòòrò hmm. sọ̀rọ̀ ojú ọ̀nà tó tọ́ tó ṣéèrìn táwọn pẹ̀lú rẹ̀ ọjọ́ máa wo súrà táyà <laughs> yìí ni ọgbẹ́ wa. ọlọ́run tẹ ẹ bá wá bojú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà tààràtà. Fálẹ̀ rìn fẹsẹ̀ gégùn. Ojú ọ̀nà táwọn rìn ò ní fẹsẹ̀ gégùn tẹ́ ẹ bá fi hàn wá. Làyé dákì zúù ṣẹ̀bí ìlà, àwọn ò ní mú ojú ọ̀nà náà ní tí wọ́n bá yé. Allah says, when you show the eyes followers the way of righteousness, the way of Islamic monotheism, the way of right conduct to follow in the Holy Quran, Allah says, when you claim that they should follow only Quran, which is the way of righteousness, the way of right thoughts, right conduct, the way of rectitude. Allah said they will not follow. They will not adopt this as the way to follow. Ẹ̀yin àná lè lọ. Wàyí àná ṣe bí ìlànà ṣubì. Ojú ọ̀nà tó tọ́ tẹ ẹ bá fi hàn wá. Kùránì lò. Tẹ ẹ bá dé Kùránì lọ́dọ̀ aládìsí ẹ wo súrà yìí ẹ wo àyà yìí ẹ wo tó wí sí ń tẹ̀yìn wí ó dáa wo ìdájọ́ ọlú rẹ̀ sí ń tẹ̀yìn mú wá ní ìdájọ́. alẹ́láyé tá à ń zúwù a ò ní mú ojú ọ̀nà kùránì tẹ ẹgbẹ́ lọ bá wọn. sẹ̀bíìlà wà ní mú lójú ọ̀nà tó bá yẹn rìn. gbọ́dọ̀ tó àwọn ọdún ní pẹ̀tọ̀ kùránì sangiri jílẹ̀ ń lò. ìyẹn wá bí léèrè kí la abẹ́rẹ́ Muhammad وسلام how when you showed him the way of righteousness, the way of right conduct, the way of rectitude, by quoting from the Holy Quran, we showed them the verses, the chapters in the Holy Quran, the evidences, the proof of Allah in the Holy Quran. Allah said they will not adopt it as the way to follow and they will just say, Are you the Quranites? But I said to you, what did Allah give to bring Muhammad as a revelation? Is it not the Holy Quran? Bàtà ń lọ sí gbòòrò Èkó. Mo lẹ́yìn ìjọ Olúwa. Ogun là ń lọ ẹ̀dá ń bẹ̀. Kì í wá sógun àdá. Kì í sógun ọkọ̀. Kì í sógun ìbọn. Ẹ̀ẹ́dẹ́gun tá a lọ ẹ̀dá ń bẹ̀. Kùránì lógun tiwa tá a lọ ẹ̀dá. Ẹ̀wọ́n á bí ìsìnkú dání.

kó gbàgàgà kó gbàgà kó gbèbò ká yọ lórí ara wa orí ọ̀rọ̀ wa. bí ọba ṣe sọ àdìsí ní tá lórí ìṣẹ̀sìn lójú kùránì ọwọ́ wa àádọ́wà yẹ̀ wò. When we are about to state public sermon in Lagos, I told my children, all my children, were going, we are going to the battlefield. This is not the war of the machete, not the war of the claw, the war of the Holy Quran. I could see her. I said to them, they sure bring along the, the Alice collections so that they will know, have the knowledge of the Alice collection, that I want them to come forward, to come and explain how we can follow Alice collection in Islamic religion. That I said to them, do not collect any question from anyone Whoever wanted to ask questions should come forward and sit in front of me so that we talk face to face. Àǹgọ̀gọ̀ ń ibi kọjá lójú àlù. Gbàtà dé àárín gbogbo àdìsí. Táwa bẹ̀rẹ̀ sí ní ka àdìsí fún wa. Bàbá wa kà tán àwọn amú àyà Kùránì wa. Ṣẹ́gbẹ́ dádìsí wọn wí. Ṣẹ́gbẹ́ tún Kùránì wí. Ẹni ìjọ inú wa ti ń gbọ́ wa tù títà lẹ́tẹ̀lé. Àǹtọ̀lọ́ ọ̀bàlà wò tẹ̀lé lẹ́yìn. Ọ̀pọ̀ ó yanjú. I could see you at the beginning, they were passing by. So when we were reading the Addis collection, I will read the Holy Quran, I will compare, we contrast the content of the Holy Quran, we say to them, Would you see the book of Allah in the Holy Quran? See how the Addis collection opposes the word of Allah. And you people, what are you going to follow? Are you going to follow Addis collection of the Holy Quran? People say, ah, We shall surely follow Holy Quran táàbí wá parí ọgbà rẹ̀ níjọ ojú oríṣi lẹ́kọ̀ọ́ ààrẹ aládìsí kayọ̀dá. Àkùsíyọ̀ on the, the time we complete uh, the thirty days fasting of Ramadan preaching, teaching public sermon in Lagos, no one among the other collection appeared ó ní wáàsí ni mo ti ń sọ wọn pé ẹbí tí alápá ní kúránì ó bá wọ́n lù ọ̀sẹ̀ lọ́pọ̀ rẹ̀ náà nù. tó o bá dẹ̀ farakó o farakó wọ́n èdè ìjáde rẹ̀. I said to tell the only who is like a rubbish trap. If it fell on you, it shall surely destroy yourself ẹ máa gbọ́ Kùránì. ọ̀rọ̀ ni wàá yí àrà ọ̀sẹ̀ ní ìlànà ẹ̀kọ́ yìí. <laughs> tẹ̀gbí. ọlọ́run ní sábà wá rí ojú ọ̀nà tó gbó táwọn aláàlísì bá rí ojú ọ̀nà tó wọ́ àrẹ̀gbẹ́ yìí ojú ọ̀nà tí o ṣe é gbà nù. àdìsí lójú ọ̀nà tó gùn. àdìsí ọwọ́ wọn lójú ọ̀nà tó wọ́. ọ̀nà tó máa dẹsẹ̀ dẹ́gun àti gbogbo ń bá rìn ìdágbé ni. ọlọ́ni tábà lójú ọ̀nà náà yàtọ̀ ìṣú ṣẹ̀bí ìlà òní ní ojú ọ̀nà táwọn nífẹ̀ẹ́ sí àti máa rìn. Allah Allah. Allah says the eyes When they see the way of error, the way of polytheism, the way of crime, that is the way they follow. They see the way with the, the broken bottles, the way the Astons, that is the way they follow, the way of error. They adopt this as the way to follow. Wá wá ká àwọn bàbá wa. Olórí ẹgbẹ́ wa nìyí alahali muhammadu jamiu adéyẹmí abóyèmí ọmọ kí baba wa lámúlẹ̀bù abdulsalami bandele ọlọ́wà mi bàbá wa sísọ lójú rẹ kùkùté èsè mi ẹni bá mi kùkùté ara rẹ lómi wọ́n ní ká dá kéjẹjẹ nílùú mùsùlùmí ká má ṣe wàásù ń bẹ̀ o kára wọn ti ń lò lọ kára wọn lò mọ́ o. àyíwá lè lè ṣe pẹ̀lú dára. dákẹ́kẹ́ jẹ́jẹ́ mùsùlùmí ká wàásù ń bẹ̀ o kára wọn lò mọ́ o káláwá ti ń lò lọ káláwá ló wọ́n o. àbí wáyé ìwé sílẹ̀ ló dára. kápá bẹ́ẹ̀ bí sílẹ̀ pé ṣé bẹ́ẹ̀ àǹfààní kan tẹ́ fún wọn ẹ lè fẹ́ kó dànù kó wájú ọlọ́wọ́ bá wọn tó ní wọn. ọlọ́gbọ́. ọmọ wòlíì ọlọ́wọ́ bá wọn gbà bẹ́ẹ̀. ọlọ́gbọ́. And you, eyes, that leave you alone. I will say we do not care when you lead people astray. It is not possible. We cannot leave you alone to lead people astray. You can do your wish. Ẹ pàtàkì àwọn èèyàn jẹ́ wájú Ọlọ́run. Ẹ fi ìbàjẹ́ kó àwọn èèyàn dípò kẹ́kọ̀ọ́ wọn lẹ́sìn ìtọ́lọ́. Káwá bí ilẹ̀ ká máa wò ó. Àwọn aláwọ̀ àpapọ̀ Mùsùlùmí. Lọ́dọ̀ ara yín nìyí o. Àpapọ̀ Mùsùlùmí báwo? Ẹ̀yin ẹbí náà tẹ̀sí wájú àbẹ̀ láti tẹ̀sí wájú àbẹ̀ wọ̀. Ṣé ilẹ̀ ẹsẹ̀ wá lè ṣe èrò táǹkì? ní àpapọ̀ mùsùlùmí sẹ́yìn lè ẹsẹ̀ wọn lẹ́sẹ̀ àwẹ̀ dáńgà òbí ọlọ́run bàtà bá tẹ̀lé sẹ́yìn lè tẹ̀ wọn lẹ́sẹ̀ rẹ̀ sàkà wọn bá yọ ẹ̀yìn lè ẹsẹ̀ wọn lẹ́sẹ̀ kùránì òbí ọlọ́run bá tẹ̀lé yìí ẹ̀yìn lè ẹsẹ̀ wọn lẹ́sẹ̀ àyànká sì ní ẹ̀rọ ẹ̀dọ́kọ̀ ọlọ́pàá mùsùlùmí láàrin ara yín nìyí o àdéhùn mùsùlùmí ó ń gbèsè kò ní í gbòfin ẹni àpapọ̀ mùsùlùmí ẹgbẹ̀sẹ̀ ayé lóòótọ́ àmẹ́kòfin ẹ̀sìn. ọlọ́pẹ́ àmẹ́kòfin ẹ̀sìn ẹ̀ ní tako ìdájọ́ pé èrò gbọ́dọ̀ ṣe sìnà nínú ààwẹ̀. tólú àbídẹ̀ mú ìdájọ́ rẹ̀ wá gbọ́dọ̀ sí kàfàrà. kẹwàá tó lórí pé àbúrẹ́ra tàtà ní ilé bẹ́ẹ̀. àbúrẹ́ra tàtà lẹ́ni náà. orí burú. I claim that all of you Muslims together, you already agree that you follow the judgment from Abu Huraira. And you see, uh, this is in contrast to the rest of Allah in the Holy Quran. Unless uh, you must not have sexual relation with your wife during the days of Ramadan. As you oppose this by quoting from the saying of Abu Huraira, whose Abu Huraira I tell you, you do not know what you are saying, you do not know what you are doing at all. Ọ̀rí rẹ̀ bàbá Àbàdàn ìgbóngbẹ lórí rẹ̀ látọ̀dọ̀ ọgbọ́n àwa tó ní ọ. Bọ́lá bẹ́ẹ̀ ṣe ìdájọ́ ìgbéyàwó inú àdìsí lọ́nà. Bọ́lá bẹ́ẹ̀ ṣe ìdájọ́ owó inú àdìsí lọ́nà. bọ́ọ̀bẹ sọ̀rọ̀ pé ọkọ àtìyàwó kọrọ wọn lẹ̀ nínú àdìsí lọ́lọ́ ṣé dájọ́ náà ń tọ́ka sí kò sínú àlùkùránì ọwọ rẹ̀ ọkọ ọlọ́kọ̀ ní Yorùbá àmọ́ ọ̀dà ara lóko kọlu yẹn padà ń padà ń ti ń ka ti ń tu ọwọ́ ní àbúrò rẹ̀ rà tani jẹ́ bẹ́ẹ̀ tani jẹ́ bá àbúrò rẹ̀ rà kì í sọ̀rọ̀ mi rà bẹ́ẹ̀ wà lórí ilẹ̀ oúnjẹ tani jẹ wà lórí ilẹ̀ omi tani mu wà lórí ilẹ̀ tani fúlẹ̀ mi tí mo ń bọ̀ náà ọ̀dásùmọ̀lá ti dá ní ìmọ̀ àwọn orúkọ wa ni. Bàbá àbàdà ọ̀dásùmọ̀lá tún mọ̀ àwọn orúkọ wa ni. Àwọn orúkọ wa ni. Lọ́jọ́ bá yẹ dé sí Ìbàdàn lọ́dọ̀ àwọn dẹ̀dẹ̀ wẹlé bí ẹ̀rẹ́ náà ni ọgbẹ́ wá sí rẹ̀ mọ́. Èyí kan wà lórí ẹ̀mí eh, social media kí ni wọ́n ń bẹ̀? Kí ni wọ́n gan wọ́n ń bẹ̀? Sọ́rọ̀ lọ sọ àbí sọkúsọ. Ọ̀n ní àwọn èèyàn kó wájú ọlọ́wọ́ ọba wọn. Ẹ̀rẹ́ bí ara hàn ló ní mímọ̀. Ọ̀ máa ń tọ́ sí. Ọbẹ̀ kó bá ayé ayé àtọ́ máa rẹ̀ nù. Tó ní wọ́n lọ àdébájẹ́ kò ní fàwọn náà lẹ̀. Ọlọ́wọ́! And the pain of sin is unsure. you. have already in the wrath of Allah. You, the man, will have the audaciousness to shower imprecation on the man already only to run, but I tell you, if you want to destroy yourself, you have already destroyed yourself by opposing the words of Allah. But I tell you, why should you be on the social media? You are you are uttering blasphemy in your mouth. When Allah brings a vengeance on you, it will surely destroy you and your even your children and your wife together. Wàá yàrá ọ̀sẹ̀ mi lálẹ́ rọ̀ yìí. Ọba rẹ̀ bí ọ̀nà tó gùn. Hadisi Buhari nù hadisi Mùsùlùmí nù lo Abu Hurairah nù hadisi Maliki nù hadisi Shafi nù ti Abu Hanifa dànù gbogbo àwọn ọlọ́pàá hadisi wọ̀nyí olójú ọ̀nà tó bu tàbí ìṣẹ̀lẹ̀ ọlọ́run táwọn wọ̀nyí bá rí ojú ọ̀nà tó bu tí ò ṣe é rìn ojú ọ̀nà tí ń yọ̀ ojú ọ̀nà tó kó ẹ̀rú àtìgbò sí i ọlọ́ni yàtọ̀ kìsù sẹ́bìlà oná ọ̀nà tí wọ́n nífẹ̀ẹ́ sí láti máa rìn. torí ilé ìdájọ́ nífẹ̀ẹ́ sí oníbàjẹ́ làwọn náà ojú ọ̀nà tó wọ́n dẹ̀rìn ìbàjẹ́ náà kò jọ bẹ́ẹ̀. ìbàjẹ́ wà ní ìsì. I will say Allah says when they see the way of error the way of error when they see the way of evil the way of polytheism the way of crime. They rapidly into the way of crime to pursue the law to follow this and adopt this as their way. They love corruption, they are corrupt themselves. Ó ń sọ̀rọ̀ olórògbé mùgọ̀ bíi tiẹ̀ ní bá sọ̀rọ̀. Dàdàngọ́lì bíi tiẹ̀ lórògbé òun bá sọ̀rọ̀. Àdìsí tó lálàáfíà tó fẹsẹ̀ rinlẹ̀ làwọn ń lò. Ẹ mú àti súrà tó wá náà lùkọ́ àjò lálàáfíà. Mú súrà àtàyà tó wá jò fẹsẹ̀ rinlẹ̀ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọba rẹ̀ declared a that they follow the authentic Alice, the Alice the sounds. But I said to you, show me a verse or chapter in the Holy Quran that is weak, that is not sound. Ọlọ́run ní Sáálíkà gbígbá ojú ọ̀nà tí ń lọ ojú ọ̀nà tó wọ́n gbígbá amú fáwọn aládìísí wọ̀nyí. bíá náà ohun tó ṣokùnfà tí wọ́n fi gba ojú ọ̀nà tí ò ṣe é rìn mọ́ ohun tó ṣokùnfà fún àwọn aládìísì tó ń fẹ́ tẹ̀lé àdìísì lẹ́yìn ọ̀rọ̀ èèyàn kásẹ̀kù bíi àyà àti náà wọ́n máa mọ̀ ìjà ọ̀rọ̀ wọn ọba wọn wọ́n sì mú Muhammad sí wọn àlè the of error. the reason they follow the way of crime, the reason they rejected the words of Allah, it is because they have already rejected the words of Allah, they have already rejected the revelation of the law, and they follow the book of lies. Wàkàlà ànyì àgọ̀fìlìlà ọlọ́láwọ̀ aládìsí wọ̀nyí wọ́n di afọ́nufọ́ra òkùnrin sí àdìsí ọwọ́ wọn náà tẹ̀lé. Alexander and his followers, they were English to learn a lesson from the from the words of our Lord. Alas, they do not take warning from the revelation of the law because they are bereaved of senses. Wàkàrà ẹ̀yìnhà gọ́ọ̀fìlì afọ́nufọ́ra nù. Gbọ̀ngbọ̀sùn nù, èdìdà rẹ̀ nù ẹni ó kàn tó ń fẹnu họ ara lò nínú àwọn aládìsí tẹ́tẹ́ sí àdìsí ọwọ́ nílẹ̀. Are you seeing them? They are demented that they were in sin, they follow any connections, they are foolish indeed, they are dumb indeed, you can see uh, they are, uh, do not have any sense. Ọlọ́lẹ̀ one forty seven, ṣé wàá gbàgbọ́ ọ̀bùdá ń bá lọ? ọlọ́ni wàlẹ́dínà kásàbù bí aya tì náà ẹ láwọn tó bá máa máa já ọ̀rọ̀ mi nírọ̀ bí irú àwọn tá ń sọ yìí bí àwọn iye àwọn tó ń takò àfáà yìí tó ń ṣépè lè lórí ìdájọ́ pé kò sí kàfárà fún ẹni ọkùnrin tó bá bá aya rẹ̀ lò papọ̀ lọ́sàáwẹ̀ ràmùdánà iye ẹni tẹ́ bá kóra yín jọ tẹ́ dúró lórí ọ̀rọ̀ àbúrò rẹ̀ rátà pé kàfárà wà lórí rẹ̀ ọlọ́ni wà lẹ́yìn náà káṣà búbi ayé àtìná àwọn ẹni tó máa mọ̀ já ọ̀rọ̀ náà ọba wọn ní wọn. Those of you who gather yourself together, I oppose the man who read the Holy Quran. There is no expiation for a person who has sexual relation with his wife during the day of Ramadan. When you should oppose the man, I tell you all of you together. You are the people who deny the revelations of Allah. Wọ̀lẹ̀kọ́ ilé àwọn akéròtì. Wọ́n jẹ́ ìgbéǹde àlùkí àmọ̀ lérò. Bákàdé ọlọ́wọ́ ọba wọn jọ náà wọ́n darọ. Aláàbúrà wọ́n ti yọ kúrò lẹ́mìí. Pé àwọn ìpàdé ọlọ́wọ́ ọba tó ní àwọn lọ́jọ́ kẹyìn. Àwọn aládìsí wọn ti yọ kúrò ọ̀rọ̀ wọn. Aláàbúrà you see the eyes They have already denied the meeting of the law and the hereafter. They do not believe in the hereafter. They do not believe in the resurrection anymore. That is the reason they follow their desires. Mùláyé ni Rámà, ọ̀rùn òṣèké, ẹ̀rọ inú òkè ẹ̀túwá. ayé ẹ̀yin àpapọ̀ mùsùlùmí tẹ́ ẹ gbé dájọ́ àbúwéèrà ẹgbẹ́ ilé ìṣùwọ̀n ẹ̀yìn ilé ìdájọ́ ọlọ́wọ́ wa. Ọlọ́run lẹ́yìn ẹja ọ̀rọ̀ lónìí ọba yín ní rọ́nù. Ṣùgbọ́n ìdí àlìkámẹ́ ìbábà ní ọlọ́run ọba yín dáná láti gbẹ̀san ẹja nírọ̀. Afọ ẹ̀ka kún ẹyọ kòtò ọkàn yìí. Pé ọjọ́ náà ò ní wáyé, pé ọjọ́ náà ò ní rí bẹ́ẹ̀ and Abby's followers around the world. Are you the congregation of nominal Muslims who believe in the saying of Abu Huraira? You oppose the words of Allah. to the people who deny the meeting of Allah and the character. You deny the day of resurrection. You do not believe in the character. Ẹni ó wáyé tí ò bá wọ́n lọ́ọ̀ sí, ó kílà àbísílọ̀ àlùkùránì kẹrì ẹni wáyé tí ò bá ti rí kùránì tẹ̀lé ẹni wáyé tí ò bá ti rí ìdájọ́ ọlọ́wọ́n ọba rẹ̀ lò ó wáyé àwádànù ẹ̀gbọ́n ọlọ́ni ábítẹ́tì àmẹ́lù ọlọ́ni iṣẹ́ rẹ̀ dẹ́yìn aládìsí bá ṣe lórí ilẹ̀ èmi láti fà á jẹ́wọ́ ilé wọn ò ní wà will walk as you are living on the surface of the earth. Even destination will be your turn. You are his followers. Allah says, Vain are your deeds. Whatever you do in religious agreements have been rendered vain by Allah. Adìgbàtí àmàlùkù. Ọlọ́run ni mo ti bà á jẹ́ mọ́ wọn lọ́wọ́ kàbí ìṣẹ̀lọ̀. Iṣẹ́ wọn tó bá ṣe lórí ilẹ̀ yìí. Tẹ̀mí ọlọ́run lè wò pé ọ̀ iṣẹ́ rẹ̀ náà ṣe. Lọ́pọ̀ ìgbà tó ti wá ń fi ọ̀rọ̀ èèyàn ṣẹ̀ṣẹ̀ lópin ìgbà tó jẹ́ pé ìdájọ́ èèyàn náà ń tẹ̀ ẹ́ lébi sèmi ẹ̀rí sẹ́ẹ̀rí ọwọ́ wọn ni wọ́n dàánù wọn láyàwó nígbà. Ensure and his followers, Allah says, your deeds are rendered in vain because you follow your desire. You point, you follow and make revelation, and you teach people their desire. Before saying the book of lies, Allah says all your religious activities are the rendered vain. Àlùmọ́ wa máa tún máa gbé ọlọ́run ó bá ṣe ẹyin jẹ́ jẹ́ ràn án lọ́wọ́. Ọ̀rẹ́ ìrò rẹ̀ tán kí tó kà tó ṣe ẹyin, ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀. Allah says, vain are your solace. All your solace are rejected by Allah. Ọ̀rá rẹ̀ tó ń gbà nínú Ràmùdánù ọ̀tòbí para rẹ̀ lásán ni tàbí báwo lè gbà All your fasting during Ramadan has been rendered vain. Allah will not accept this from you. Ọ̀rí sàkà rẹ̀ tó yọ. Ọlọ́run lè bí ọlọ́run ò ní í gbà lọ́wọ́ rẹ̀. Alahakpa. Then and zakat you did not take Allah will not accept your zakat. ọ̀rí dáwà tó ń ṣe kò tí yóò tí ẹ̀ ní kò tí ẹ̀ ní ìgbà yìí rárá. ọ̀rí wa ti tó ń ṣe lọ́sẹ̀ àtò ìwọ̀n ń dààmú ara rẹ̀ ni. òfin tó jẹ́ òdodo ọ̀rọ̀ náà ti ṣe kùránì kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn èmi ọlọ́run ní ìkà lọ́wọ́ rẹ̀. All the preaching you do during the day and night, they are just useless. You are just wasting your time. Allah will not accept it from you because you are not teaching people the right way of Allah. You are teaching them from the book of light how your deeds are rendered vain Allah. Tọ́ ọba gíga àárín òwúrọ̀ ní Anábílà, ọlọ́run náà dààmú ara rẹ̀ ni. Àlàáfíà ni ọlọ́run ní í lọ́wọ́ rẹ̀ in the midst of night when you wake up and observe a supernumerary prayer you are just wasting your time it is useless Allah will not accept anything from you. ọ̀rọ̀ sọ pé àwọn ìyàwó rẹ lórí tí wọ́n pè wọ́n lẹ́lẹ́hà ọ̀sẹ̀ yìí sápò ara rẹ lórí. and when you put your woman under a jar. Isaiah it is vain in Jia it is rendered useless. Abijọ́ tí a máa ń lò lè ṣàlàyé rẹ̀ fún ọ. Àwọn ọlọ́mọdàgbọ̀ yóò gbé àlè débẹ̀. Aládìsí ló jẹ́ ọlọ́gbọ́n. Aládìsí lọ wà mẹ́yà. Aládìsí omi ń tọ́wọ́ nípa rẹ̀. Ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ náà wà rẹ̀ máa ń ti wọlé máa. Wọ́n aláṣẹ vain are your deeds you may not understand this because you do not think about the Holy Quran anymore. And what you magnify in your home is the Addis collection, the book of lies. Ó dára yín gbogbo àpapọ̀ Mùsùlùmí. Tẹ wá dúró lórí ìdájọ́ àbúrò àbúrò ìlera. Pé kàfàrà wà. Fẹ́ni bá bá ya rẹ̀ sọ́nú àwẹ̀ Rọ̀mọ̀dánù lọ́sàn-án láì ṣòro. <laughs> Ayáyé balẹ̀ bọ̀ sí ìyá ọba. All the congregation of nominal Muslims who agree to follow the saying of Abu Huraira, you say that is expiation for a person who has sexual relation, sexual relation with his wife during the day of Ramadan. That is expiation for such a person. I say to you, when it is not the night during the day of Ramadan, I tell you, you do not know what you are doing at all. You may call the wrath of Allah. Ìbéèrè tó wà wá bẹ́ẹ̀ béèrè yìí. Gbogbo ẹ̀yin aládìsí ayé pátá ẹ wá dáwọ̀ rẹ̀. Hmm. Ah, ṣé àgbọ̀n náà lọ bí àgbè láìf àgbè láìf? Yìí táwa ń sọ eré láìf ló wà o. Kí wọn náà bá ti wá gbọ́ ọwá fèsì. Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ̀. Ó béèrè lọ́wọ́ ẹ̀yin aládìsí àgbáyé aliyu jizayona ọlọ́run ní ǹjẹ́ kí lẹ̀sán yín kí láwọn fi san yín lẹ́sàn gan ìlànà káànù yàrá lùnà kọjá ń tẹ ẹ bá ṣe níṣẹ́ níwájú èmi ọlọ́wọ́ bá yín òun náà lẹ̀sán tẹ ẹ gbọ́ à tí o lè gbọ́ àdìsí ìgbàdí ọlọ́run bá lọ bàbá àbàdàn. kò tó bẹ́ẹ̀. kó wá bí wájú ọlọ́run pé àdìsí ti wọ́n ṣẹ̀ṣẹ̀ rẹ̀. àdìsí ìgbọ́ àrí ìdí wọ́n ṣẹ̀ṣẹ̀ rẹ̀. alákọ̀ọ́tì àbúrò rẹ̀ láti wọ́n ṣẹ̀ṣẹ̀ rẹ̀. tùbísí tírébìsì ìdí wọ́n ṣẹ̀ṣẹ̀ rẹ̀. tìmísáì ìdí wọ́n ṣẹ̀ṣẹ̀ rẹ̀. ẹnu rẹ̀ kà wájú ọlọ́run. kò tó bẹ́ẹ̀. And you and his followers around the world come and answer this question analysis can they expect to be rewarded except as they what they have wrought, what they have done? You are his followers. Is it possible for you in the presence of Allah to claim that this is the same of Bukhari that Apollo when I was a liar. Can you say that in the presence of Allah that you follow the same of An-Nasai, An-Nawawi, Tirmidhi, Malik? Can you claim this is the book I follow? The same of Bukhari in the presence of Allah? It is not possible. You cannot do this in the presence of your Lord. Ali Ali you Sarona. Ìjọba wa lè san yìí ńgbẹ ẹ̀kọ́ Kùránì kalẹ̀ tẹ wá mọ́rọ́ èèyàn àdìsí tó jẹ́ pé lẹ̀ ń tẹ̀lé o lẹ̀ ń fi ń hùwà lẹ̀ ń fi ń ṣẹ̀ṣì ìlànà káàánú ìyàrá ẹ̀mẹ̀lú nà dúntẹ́ ẹsẹ̀ oníṣẹ́ lọ kìlẹ̀ àdìsí náà lẹ́ fi ṣẹ̀ṣì o lẹ̀ ń fi ń kó àwọn ìjọ yín lẹ́sìn ìwà àbàjẹ́ lẹ́lẹ́wà náà àdìsí ẹ̀ lẹ́dàdìsí kan tí ó gbọ́dọ̀ mọ̀ yín kọjá kó sọ ẹnu kó lórí ọjọ́ Àkíwálé ẹgbẹ́ kì í ṣe nǹkan míì. Ìyá ní ìyá ọlọ́wẹ̀ ìjọ olúwa. Ìyá ọlọ́wẹ̀ can they expect to be rewarded except as what they used to do while you admire you follow any collection the book of corruption. And this is what you do. What is the reward for corruption? The empire of Allah. That means you will not enter paradise. You are the followers. Hellfire of Allah will be your abiding place. Alúgbà fún ọlọ́run. Ọmọ tó kàn wá láàyè káyé ọ̀rọ̀ rẹ̀ sọ. Ọmọ tó kàn wá ní ìyọ̀dá lọ́tẹ̀dọ̀ ara rẹ̀ káyé àlàyé ọ̀rọ̀ rẹ̀ sí lẹ́yìn ẹ̀dọ́ èèyàn. Ọba náà la fi ọpẹ́ wa fún. Núbì núbì lánàá ló ṣe é kó lè la ìṣọ́ra.

أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله وحده لا شريك له محمدا رسول الله صلى الله عليه وسلم الله أكبر الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليه ولا الضالين آمين واتل وزيتون وطول سنين وعسى البلاغ اليمين لقد قبلتنا بالإنسان بأذان تقويم ثم رددنا وشفاء سافلين إلى الذين آمنوا وعملوا الصالحات فالواجب غير ما ممنون فما يكاسبك بعد الدين أليس الله بأكان الحاكمين الله أكبر الله أكبر سمي الله من يعني اللهم ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير you love I love Jerome. Oh, what? Sada